إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 واعلموا أن الله سبحانه وتعالى مطلع عليكم في كل أعمالكم التي تعملونها في نهاركم وليلكم فإن الله سبحانه وتعالى يعلم السر وما أخفى الله سبحانه وتعالى يخبر كل عبد بما عمل يوم القيامة فاتقوا الله سبحانه وتعالى وتمسكوا بالعروة الوثقى واعلموا أن الله سبحانه وتعالى أمركم بتقواه في عدة من آيات من كتابه سبحانه وتعالى ويا عباد الله اعلموا أن الله سبحانه وتعالى قد حذر من أخطر شيئين على الإنسان لما فيهما من عاقبة سيئة وآثار وخيمة وآثار وخيمة ألا وهما الشرك بالله عز وجل واتخاذ الشيطان أولياء أما الشرك بالله بنسبة الولد والصاحبة والصنم والملك له وهو أعظم الجرائم في الإسلام لأنه وكر الخرافات والأباطيل وأما الشيطان هو مخلوق حي موجود فإنه أعدى أعداء الإنسان لأنه لا يوسوس له إلا بالشر ولا يزين له إلا بالسوء والوقوع في المهالك من طريق المال أو الجاه أو النساء أو فساد في العقيدة والعمل يقول الله سبحانه وتعالى مبينا هذين الفقرين يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليمسكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعيدهم ويمنيهم وما يعيدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيطا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا فيا عباد الله الشرك هو منتهى فساد الروح وضلال العقول والانحراف عن أخطر قضية في هذا العالم وهو الإيمان بالله الواحد الأحد وهو ظلم وابتئات على الحقيقة وإيضال في الكفر وجحود نعمة الله سبحانه وتعالى على المخلوقات جميعا لذا أعلن القرآن الكريم أن الله عز وجل لا يغفر جريمة الشرك بالله أصلا ويغفر غيره من الظلوم والخطايا لمن يشاء وهذا تحذير لأهل الضلال وإطماع لأهل الإيمان بفضل الله وإحسانه ومن أشرك بالله بالقول أو العمل أو الجاه أو الاتجاه أو أو التقديم فقد ضل ضلالا بعيدا عن الخير والرشد وأما الشيطان وأما الشيطان فهو داعية الشر والفساد ورفض الكفر والضلال طرده الله, طرده الله سبحانه وتعالى من رحمته وعباد الأوثان والأصنام لا يعبدون بدعائهم إياها إلا أسماء مؤنثة كاللات والعزى ومناة ونائلة وهي مؤنثات ضعيفة لا تعقل وجمادات وأخشاب لا تدرك وما يعبدون بتعظيمها إلا شيطانا متمردا متمردا على الإيذاء متدربا على القبائل متمردا على القيم الخيرة الخيرة وهو وهو الذي أمر الوثنيين بعبادة تلك الأصنام فكانت طاعتهم للشيطان له عبادا وقل نكون ولغبا وقل فيه وقل ọba tó ṣe wá ní mùsùlùmí òun náà ni ọba tí a dúpẹ́ fún tọ́lá ọba ìlẹ́fẹ́ ọlá tí ọba ṣe wá ní mùsùlùmí ìlà bá wá sí fọ́lá ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣàánú wa ó kẹ́ wa ó sórí tọ́pọ̀ fún wa ọ̀gá orí tọ́lá ọba ṣe fẹ́ dá láyé òun náà ni tọ́lá ọba ṣe rú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tí ọmọ òun yóò sì máa sin òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹni ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún yóò ó lè má máa forí lọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti fóun ṣùgbọ́n tó bá dáànù wò yọ ah, ọba ìfẹ́ á àánú ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti bẹ lórí òun púpọ̀ tó ti jẹ́ pé kò sí ìdẹ̀ra tọ́lọ̀ ti fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tóbi tọ́lá ìjọ́jẹ́ bí Islam tọ́lọ̀ ọba ìlẹ́jọ́ láti ọ̀nà ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ ọlọ́wọ́ ọba ti ṣe báyìí tó ṣe báyìí ó ṣàánú wa púpọ̀ ọ̀nà ìlànà kalẹ̀ fún ọlọ́run ní agbọ́nrin méjì òun náà la fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ a fi mọ̀ hàn wá wípé oore leléyìí aburú leléyìí dáadáa leléyìí àìdá leléyìí òkùnkùn leléyìí ìmọ̀nà leléyìí ìlànà leléyìí ìsìnà leléyìí ìmọ̀ leléyìí àìmọ̀kan leléyìí bákan náà ìmọ̀lẹ̀ leléyìí àti ìtọ́sọ́nà ojú dúdú àti àìmọ̀kánmọ̀kán òun náà leléyìí ọlọ́run ọba tó ti bẹ́ẹ̀ fún wa ó ti fi wá mọ ojú ọ̀nà méjì yìí ó wá fún wa ní òye àti làákàyè tẹ́mi àtẹnìkọ̀ kan wa dáàfin máa tún gbé yẹ̀wò dáadáa wípé lóòtì tọ́ lódodo ọ̀nà àbí ọ̀pápọ̀ mọ́ ọ̀nà ìgboro ọba tó tẹ̀lé ìfún wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ọmọ yẹn ká máa sin ọlọ́run ọba náà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wa ọyẹ ká máa dúpẹ́ fọlọ́run ọba tó tẹ̀lé yìí ní gbogbo ìgbà wa ní gbogbo àsìkò wa ká máa rántí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ká sì máa fi ọpẹ́ fọlọ́run ọba lórí oore tó ṣe fún wa kò láwọn tó ti fi wọn ò sí lórí ìlànà náà àwọn náà wò fáwọn náà ṣe kákáká tí wọ́n lérò pẹ̀sán tẹ fáwọn ní dáadáa níwájú ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbẹ jùlọ ọlọ́wọ́n bá ìlọba tó dá ẹ̀dá òkè mánà ó sì ṣe dídá ẹ̀dá àti gbogbo àwọn ẹ̀mí ọlọ́wọ́n bá ti ń dọ́gbandọ́gba ó sì dá wọn lẹ́dà tó gúrégé ọlọ́wọ́n bá yìí òun náà lọ́ba dáàmà yìí dáàmà dúpẹ́ fún ní gbogbo ìgbà ní gbogbo àsìkò torí pé kò tẹ ẹni tí ìjọ ti tọ́jú lódodo àfọwọ́n nìkan tó ọ̀kan tuntun ni ọlọ́run ọba kò tó lóko fún kò sẹ́gbẹ̀rẹ́ fún kò sí alábìyé fún nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá. ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ tó máa bá òjúṣe ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ìgbẹ̀yìn òjíṣẹ́ ìgbẹ̀yìn ẹni tó wá pé gbogbo iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti wá síwájú tó ti jẹ́ pé iṣẹ́ tí ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá fẹ́ràn àwọn òjíṣẹ́ síwájú òun náà níṣẹ́ kí wọ́n mọ ọlọ́run ọba lọ́kàn tuntun ó sì máa sin ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ. àdébí sọ́nà láti sọ́nà láyé nígbà tí gbogbo ayé rú papọ̀ nínú ẹbọ tí gbogbo ayé rú papọ̀ nínú òkùnkùn àìmọ̀kàmọ̀kà nínú ìmọ̀sìn nǹkan ní ìtọ́yàtọ̀ sọ́lọ̀. àdébí dé ó kéde gbólóhùn la ilaha illallah fún gbogbo ayé nígbà kò sẹ́ni tọ́tọ́tọ́ yẹ ká máa fi ìjọ sì fún bí kò ni pé àṣà àlàlẹ́ àléhàtà ìlàhà wà ṣé gbogbo àwọn òòsà yìí pátá ṣe náà lọ́wọ́ abẹ́ sọ́dọ̀ lọ́wọ́ ọba kan tó ìlànà àdára ṣe ìrọ̀rùn tó jẹ́ à ìmọ̀lélẹ́ yìí o bóun gbogbo òòsà yìí bó wọn ti fẹ́ nìyọ kan. àdébí sallallahu alaihi wasallam níjọ́ títí kéde bí kékeré a máa sin ọlọ́wọ́ ọba ilé kẹ ọlá lọ́kàn tó tó fún gbogbo ara ayé níjọ́ náà lọ́rùn kò sí di ọlọ́run kan ṣoṣo bí kò sí pé ọlọ́run ti gbogbo wa máa tọ́jà pé a máa pẹ̀lú tẹ̀rẹ̀ tó ṣe nǹkan tá a kọ̀ òun lànà ibi sọ̀rọ̀ láì sílẹ̀ ńtẹ́rí wa lọ bá ike kápá gbogbo sáǹtìtì ká máa lọ sí ọlọ́wọ́n bá tó dá gbogbo kan. torí tí wọ́n bá ti èmi àtẹnìkọ̀ kan wá pé ta lọ́dá sánmà ta lọ́dá àwọn ìràwọ̀ ta lọ́dá gbogbo òṣùpá òrùn àti gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú sánmà àti tí ń bẹ ní àárín sánmà sílẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ àti tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n bá kéré lọ pé ta lọ́dá gbogbo kan àtẹni tó sí lọ́n gbogbo aláǹfọ̀bí àwọn ìjẹ́kọ̀ wájú ìdájọ́ déédéé ó sì jẹ́ ìdájọ́ dáadáa káwá mọ ọlọ́run ọba náà lọ́kàn ṣoṣo lórí gbogbo àwọn ìdíje rẹ̀ pátápátá pàápàá jùlọ nínú àwọn ìdíje táà náà mọ̀ sí tọ́lọ̀ nínú ìjọ oríire ńlá lọ́jọ́ o ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá gbélé yìí ìdí ẹ̀sùn jẹ́pẹ́ alẹ́ nìkan lọ́la àti sẹ́lẹ̀m ọgbàgbé rárá ní ìlú maka gẹ́gẹ́ bó ti gbàgbé rárá ní ìlú madina láti máa pọn rere ní arafat láti máa pọn rere ní nínà láti máa pọn rere ní mùsẹ́lífà wípé kò sí ẹnìkan kí ìjọsìn tọ́sí lódodo àti àmọ́ wa ta'ala gbogbo ọ̀jọ̀gbá ayé àti gbogbo ayé gbogbo oníkálukú wa náà la ọlọ́run méjì ò lè máa tún yìí káyé arára bó kó ma ọlọ́run ọba méjì ò sì lè máa tún ọrún káwá sọ fọ́ọ̀mù yẹn òun náà rọgbọ káwá tó sọ méjì yẹn wà máa tukọ̀ gbogbo bí ó dá pátá káwá sọ fọ́ọ̀rọ̀ kí gbogbo ṣe kí ni òkọ́ máa ṣe kò léṣe nígbà bá ti ké kí lágbájá ó kú ìkejì ọmọ sọ pé rárá ẹsẹ̀ mi sí lára padà ọyá kó kú àní ẹsẹ̀ mi sí lára padà subhanallah àwọn àrígbé láàrin ìṣẹ́jú kan sí kejì sí kẹta tí ó fi dórí mẹ́wàá ọlọ́run lọ́mọ yẹ kú tẹ́lẹ̀ omi òkú àti àyíké òkú jẹ́ ṣùgbọ́n ìtò ọlọ́run ọba ìrèké ọlá ọ̀wọ́nú ara wọn òṣìṣàṣì ara wọn bọ́lá wọn bá ṣe ń fẹ́ nǹkan ó ṣe máa ṣe nǹkan máa gbogbo bẹ́ẹ̀ ní ṣe ilé wa ń tọ́ka lórí pé ọlọ́wọ́n báyìí àní ọ̀kan tuntun ní lórí gbogbo àwọn ìṣesí rẹ̀ ọlọ́wọ́n bá wa kí àtẹ́lẹ́ yìí káwa káwa rẹ̀ rẹ̀ àtàwọn sọ̀tà àbàrẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó ti sílẹ̀ fún wa tí tó ti gbàdúrà lórí àmọ́ gbogbo àti àjẹmúsìn ọlọ́run ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹ̀jẹ̀ àmọ́ sọ ọlọ́run ọba ìrẹsì ọlọ́dínlù ti wá ní kọ̀rọ̀ wa sí ní gbàgbà ìjà di ogun tó yí mú ọlọ́run ọba ike kò sí ẹnìkan tí ìjọ ti tọ́ sí lódodo àfi ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ. káwa máa sọ ọlọ́wọ́ bá níbi iṣẹ́ wa ike gbogbo tá à ń ṣe ní kọ̀rọ̀ àti tá à ń ṣe ní gbangba gbogbo ẹ̀ gbangba kedere òun náà lọ́jọ́ níwájú ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ. ẹ̀rí àwọn Yorùbá wọn lọ wọ́pọ̀ wọ́n ní ọ̀tá pàtókè yí odóborí tèmi bọ́ba ayé ọ̀bá ti ẹ̀rí mélòó lọ́ba ayé lè rí tẹ́lẹ̀ ojú mélòó lọ́ba ayé mú gbogbo tọ́ba ayé ò rí òjò àfihàn náà lọ kéésì tún ṣe gbogbo àfihàn agbègbè ibi tó bá wà nínú ẹ̀ náà ni wọ́n ní tọ́ba yé ọ̀bá rí ọba ọ̀run ṣe kí ni o ọba wọn tó wà lókè sánmà méjèèjì wọ́n ní tẹ̀lé irú ẹ̀ níbẹ̀ nítorí ìdílé yìí lónìí a máa sọ̀rọ̀ nípa nǹkan méjì tó jẹ́ ewu púpọ̀ lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ẹ́ gbé ewu méjèèjì yìí wọ́n bí àwọn ewu tó lágbára púpọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ pé yóò tún wá di ewu ẹlẹ́ẹ̀kẹta ètò tẹ̀ ike nígbà tí méjèèjì yẹn tó bá ti wọlé sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lára ewu alákọ̀ọ́kọ́ òun náà ni ìmọ̀ amórogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ tẹmọtọ́lọ́ ọlọ́run ewu ẹlẹ́ẹ̀kejì òun náà ni ewu tí ń bẹ lára ṣẹ̀tọ́n ìbílí ti gbogbo àpè yéésì ewu tí méjèèjì lè fi fọ́mọ ẹ̀dẹ́ nìyàn òun náà ni kọ́ wá bí ewu ẹ̀mí aburú ẹ̀mí kó fi sí ara ẹni tó ti kọ́ bá wà lára rẹ̀ yọ wá jẹ́ pé ọ̀tá yọ wá tó súnmọ́ yẹn jù òun náà lẹ̀mí yẹn gangan gangan fúnra rẹ̀ gbogbo àtàjẹ́rú sí ọlọ́run tábàwúrú àlùkò ánì àríké ọlọ́run ọba ilé kíọ́lá ọwọ́ wa ní sọ̀rọ̀ púpọ̀ nínú Al-Qur'ani nípa àwọn nǹkan méjì tó léwu púpọ̀ lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí ìgbẹ̀yìn aburú tí ń bẹ níbẹ̀ nítorí àwọn orípa tí ò dáa tí ọmọ ṣẹlẹ̀ sínú rẹ̀ ọba ti wá wa ọba ilé kíọ́lá òun náà yóò ti tún pa wá láti ẹgbẹ́ kájínà ti gbogbo ti ọ̀dà. káàsì lọ́mọ pé aburú méjèèjì yìí tọ́jú ewu méjì ti ń bẹ nínú àwùjọ yìí tọ́lá wọn bá wá wa ní sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ìmúrogún pẹ̀lú ọlọ́wọ́n bá ti ọ̀dà rẹ̀ gàdú lọ. kí àwọn àtúnṣe ti kàn mọ́ ọlọ́wọ́n bá ọba ọ̀kan tótó tí ò láfiwé nínú gbogbo ìdésí rẹ̀ kò láfijọ tí ò ní ìkankan tọ́jà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ò sì sẹ́ni kankan tó lè ṣe kankan nínú tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti ọba yìí tó dúró fúnra ara rẹ̀ yóò dúró pẹ̀lú ẹnì kankan tí gbogbo sọ́dá òsì lè dádúró àyàfi pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ pẹ̀lú lọ. ọba yìí láti mú orogún pẹ̀lú rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́ẹ̀ sì ni ó lágbára púpọ̀ bẹ́ẹ̀ wá ni kéèyàn wá lọ di ọmọṣẹ́ ìtọ́n kó mú ṣe ìtọ́nù lẹ́yìn tiẹ̀ lẹ́ni ayò subhanallah ah ìwú ńlá ni ìwú ńlá ni ẹ̀rí táwọn èèyàn wọ́n fẹnu sáfúnṣẹ́ ìtọ́nù dé fún ọ̀wá fi tẹ́ wọn sáfún wọn lẹ́ni tí ó bá báṣẹ ìtọ́nù jẹun wọn ní síbi ìrè ogun ẹ̀rí báyìí níbi ọ̀rọ̀ ni wọ́n ti wọ́n ti bá rẹ ṣùgbọ́n bí iṣẹ́ àwọn èèyàn jọ tún àti ṣàìtọ́nù subhanallah ètò ọgbà lérò ni pé ibi tí ṣàìtọ́nù kó jẹ bí nǹkan ọba wà ní pèrìpèrì ibẹ̀ àbúrò ọ̀sẹ̀lẹ̀ sí ọ ṣàìtọ́nù yìí làwọn kan wá mú ní ọ̀rẹ́ àyè ọlọ́wọ́n bá máa wọ wa ní sọ̀rọ̀ púpọ̀ nínú rẹ̀ o gbogbo ata jẹ́ lókè ọlọ́run ká lọ mọ̀ yín pé ẹbọ títẹ ọmọ wáyé pẹ̀lú títí àfíṣe ọmọ lọ bá ọlọ́run kẹ́dà kan sọ pé ọlọ́run bá bímọ tàbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n ti àfíṣe ìyàwó lọ bá ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá wọ́lọ́ níyàwó wọ́n bí ìyàwó kejì rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni òòṣà tàbí àwọn ère wọ́n ti àfíṣe rẹ̀ lọ́ọ́ bá ọlọ́wọ́ bá ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni kátó wá lọ mú ọba kan tàbẹ́dà kan káwá sọ fún àtúntí kéjì ọlọ́run á rí i pé ó burú jáì ẹ̀fọ́ nìyẹn ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ọba ìrètí ọ̀la ni àwa náà sì mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọba tí wọ́n bẹ láwọn àwùjọ wa àwọn èèyàn tàn wọ́n títí títí tí wọ́n gbé wọn kó nípò wọn nínú ọ̀nà tí wọ́n gbà wọ́n fi tàn wọ́n wọ́n ní ọba ìkejì òòtà ìgbákejì òòtà lọ́dọ̀ tí wọ́n gbà yẹn tí wọ́n sì sọ pé ìgbákejì òòtà wọ́n sọ pé ìgbákejì ọlọ́run òun náà ni pé torí tọ́ba ti láyé ọlọ́run ló ṣe wọ́n á ní pé tí ń jẹ́ ọba òun náà ní pé ní kí ipa lórí gbogbo nǹkan subhanallah tẹ́lẹ̀ sí ìròyìn tá a ti rí pé nìyẹn lè ṣe kò tó bẹ́ẹ̀ fẹ́ nìyẹn ìyẹn ò tó bẹ́ẹ̀ kọ́kọ́ fún ìgbà lórí gbogbo nǹkan nínú odò ní Ondo state odidi ọba ọgbà ìyàwó rẹ̀ létí ní ìta gbangba gbogbo ọmọ ló ti kọ̀ lọ́ba wọn yọkù bẹ̀ kò sí wàá ba lórí gbogbo ìyẹn gbà yìí subhanallah àìmọye ọ̀nà wọn ti di ọba dànù. ó túmọ̀ yìí pé àwa náà dá ń bẹ nítorí àwọn ọba ẹ dákun ẹ má jẹ́ apá wọn kó ẹ sì má jẹ́ ayé wọn láyé gbòòrò ẹ jẹ́ aníran kan oore fún wọn. làwọn ti sọ pé náà ọ̀rọ̀ tí wọ́n tó máa ń sọ fáwọn ọba wa nílé ayé nígbà yìí òun náà ní ká dí kò sí nínú òun tó ní kálukú wá wà sí stéètì tá a wà adimitrétọ̀ stéètì yẹn tó jẹ́ gọ́ọ̀nà stéètì yóò bí ọba kódà ẹni tí ò tó wọn ó bí wọn. ká sọ pé ká bí kò sí ọlọ́run ọba ní jẹ́bẹ̀ torí bọ́lá sọ pé láàyè àlù àìmọ̀ àyẹ̀fọ́ àìlú wọ́n hùn kì í sàlùwò. ọlọ́run ọba wọn ò ní béèrè lọ́wọ́ rẹ̀ nípa tó ṣe pé kílódé tó fi ṣe tí ó bá ṣe kílódé ò ṣe báyìí kò sẹ́nìkan tó tóbi ọlọ́run láàyè ánù àníwọ̀n èé béèrè àmọ́ yàpọ̀ ánù nípa tó dé wọ̀n hún gbogbo ẹ̀dá kọ́dá pátá yóò àlù wọ́n béèrè lọ́wọ́ wọn. ìbá àwọn èèyàn ní láwùjọ wọn tá a wáyé wọn níjọba àwa ara wa láti wọn ti mọ query Mr President kí ló dé tẹ̀ sí ṣe báyìí ṣe báyìí náà ni pé nínú àwọn challenges tí president wọn lórí wa General Buhari tí wọ́n ń pè ní pé gbogbo Nàìjíríà ó fẹ́ islamize ẹ̀sìn ní ìrìn kí ni kí ni general buhari wá tó wá nìsí ńgbà wọn lórí àpèrè tó wá pè irun ni àbí kọ́ ọmọ ni wọ́n ṣe pé fúlàní gbogbo ẹni tí ń bẹ ní Àbújá wọn gbọdọ̀ máa kírun kẹ́là táwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ kéde àwẹ̀ fún wa ní bí mùsùlùmí òtún wà bàbá yẹn ká dáàrú kẹ́là bẹ́ẹ̀ subhanallah àwọn yẹn ti wà ní rivers odidi gómìnà ti sọ wípé òun ti ń kéde lónìí wípé Rivers State is a Christian state wọ́n ti demolish mosque subhanallah ẹ̀rí báyìí tọ́ba jẹ́ pé general Buhari bá sọ pé Nigeria is a Muslim country ẹ wò ó bí wọ́n ti dá ayé jókòó lórí ẹ̀sùn òní lójijì wọ́n ti ń gbérí oríṣiríṣi àwọn challenges náà fèsì níbẹ̀ àwọn ọba wa àmọ̀ sọ fún wa pé bàbá ọlọ́run jẹ́ àrí pẹ́ lórí dáadáa lórí àpèrè àwọn baba yín tẹ̀ wáyé ọlọ́run jẹ́ kí dáadáa kọ́ gbọ́wọ́ yín bọ́ sínú òlò gbogbo tá a bá fẹ́ ṣe tọ́ bá dá ẹ̀dàkùn ẹ̀já tẹ̀síwájú èyí tó bá kù díẹ̀ ká tó bàbá káfíyèsí o ẹ̀dàkùn o káfíyèsí kí ló lè tòró káfíyèsí o ọlọ́run ọba la ọbẹ̀ látòrí ọba wa ní ìlú ìsẹ́yìn kóbi lórí gbogbo àwọn ọba ọlọ́run ẹ̀dínwó ti wà dárí gbogbo tí jẹmọ́ olè dàkùn jẹ́ sọ̀ gangan wọn jẹmọ́ olè tọ́ka àlùsíbi tó orí wa gbogbo tí ń jẹ mọ́ rọrùn jọ sọ gangan wọn tí wọ́n lè tọ́ka àlù síbi tí rọrùn wà gbogbo tí ń jẹ mọ́ àlàáfíà jọ sọ gangan wọn jẹ́ wọ́n lè tọ́ka àlù síbi tí àlàáfíà wà. ewu ńlá nínú àwọn nǹkan táwọn èèyàn dá kalẹ̀ òun náà yẹn ìmàmúrú pẹ̀lú ọlọ́run ẹlòmíì lè mú ọba yóò mọ ní orogún tí kejì ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ kàdùn lọ́la bẹ̀ wípé ọba alayé igbákejì òta òní wọn ti kí ni òní wọn pè wọn èwòta lọ́dọ̀ ẹni tó ti gba òta gbọ́ ìtumọ̀ rẹ̀ kí ọlọ́run ìmọ̀ àwọn ọmọdé kò sí ọba kan tó ti kẹ́jọ ọlọ́run kò sí ọba kan tó ti léjọ ọlọ́run kò lè ṣe kankan nínú tọ́lọ̀ ọba ìlẹ́jọ́ láti tọ́ba jẹ́ pé wọ́n bá ń bẹ bẹ́ẹ̀ àwọn ọba àtàná òní kù dípò pọ́ba ní òsè kíni yóò máa wà níbẹ̀ lónìí ọba títí bẹ́ẹ̀ lónìí yóò ní gbèrè èmi tí mò ń sọ̀rọ̀ náà ń kọ́ pé màá wá lórí àpèrè títí títí lọ ni àwọn kan ní olùkọ́ bá dọ̀la gbogbo ní tó ń kálukú wa náà wà ilé wa dáa kọ́ ṣọ́ọ̀bù wa dáa ń lò ní òjẹ́ká ṣe tọ́lọ́hún ẹnìkan ní olùkọ́ bá fọlọ́wọ́n ọba ìlẹ́sọ̀ láti sáyé nìyẹn àga bábà òun náà ní gbogbo òkò tó ń kálukú wá rí ẹ̀ mọ̀fẹ́ débẹ̀ mọ̀fẹ́ débẹ̀ nígbà tí wọ́n yí ọ tó yí bíi báyìí lọ kọjú táwọn èèyàn ìgbà tó kọjú táwọn èèyàn kọyìn táwọn kan tó bá tún ti yí bíi báyìí wọn náà tó kó bẹ́ẹ̀ náà lórí kọjú sẹ́lẹ̀ mi ipò ọlá ipò ọba ipò oyè àti gbogbo àwọn ipò káàkiri àga bábà ni o ó ń kálukú wa gbogbo dábàá ti ṣe pàápàá jùlọ nígbà tó bá bọ́ sí ọwọ́ ìkan nínú gbogbo ojútùú ti fi mọ̀ wò lónìí eléyìí ni ìmọ̀rògún pẹ̀lú ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ láńkọ́ ètò tí ife tí a bá wòye sí dáadáa wọ́n lọ́wọ́n ọba ti ń kọ́ yìí nítorí ewu tọ́pọ̀ ti fẹ́ rẹ̀ ni o ìmọ̀rògún pẹ̀lú ọlọ́wọ́n òun náà ni ẹbọ tó tóbi jù ó ti ẹsẹ̀ tó lágbára jù ti ń ṣẹlẹ̀ ìsìlámù kọ̀ fún afẹ́ká sọ lábẹ́ bẹ́ẹ̀ sì ni ọjẹ́ pàǹtí ìdọ̀tí ni òun náà ni mo amúrògún pẹ̀lú ọlọ́run àti ìmọ̀ ṣẹbọ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá irú ọ̀sìn ni gbéyàn sọ pé nìkan jẹ́ igbákejì ọlọ́run ọlọ́ ìrọ́ ni kò tí sí ọlọ́wọ́n bá olóró kò lẹ́gbẹ̀rẹ̀ kò ṣèǹtọ́nù tiẹ̀ bá dá ó ń báyìí kò sì máa tẹ̀lé títàlì ó fi dé nítorí ti sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run níjọ́ tọ́lọ́run tó gba oyè ọ̀daràn àgbà ṣèǹtọ́nù sọ pé ẹlẹ́dàá mi fa ọlọ́run ò ti wà bẹ́ẹ̀ kó o ní kú sábìkì àmọ́ òfìdé alọ́ lára ilẹ̀ ni wọ́n kó pè mí àlìyọ́mì ni màá dóhùn títí dọ́jọ́ ni tá a ti mọ̀ títí ọjọ́ ìgbésẹ̀ ìwọ̀sẹ̀ tó nù nínú ẹ̀jẹ̀ pé inú ẹ̀dá tí ò ní kú sábìkì àmọ́ òfìdé ni ṣẹ̀gbọ́n nítorí iṣẹ́ ẹkú tó fẹ́ẹ́ ṣe nítorí èròǹgbà rẹ̀ tó ní torí pé jọ́nà lọ́n máa tẹ́rí wọn kó lọ́dọ̀ ti wọ́lọ́ máa sọ wọ́n dẹrù gbẹ́rù parí sí wọ́lọ́ ọba tí ọlá rẹ̀ gbà jùlọ ilà ìgbà àdáta nínú ohun ìmọ̀ pàṣẹ àyà àfàwọn ẹrú rẹ wọ́n ń ṣe àfọ̀mọ́ ìjọsìn fún wọ́lọ́ ọba nìkan tuntun kọ́nà ọba kó kà wá mọ́ nínú àwọn bẹ́ẹ̀. àwọn wọ̀nyẹn ní ṣèṣọ́nù ní pé òun ò ní lágbára lórí wọn kódà ọlọ́run bá máa sọ pé bẹ́ẹ̀ ni lọ́nu wọn àyà àfàwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ẹrú mi ẹni rere torí pé ìwọ ṣètọ́ọ̀nù kò lè ní sòtọ́ọ̀nù lórí wọn ó lè lágbára lórí wọn. ṣẹ̀tọ́nù yìí nínú àwọn aburú táwọn àwọn ará wa ní sọ kó nílẹ̀ yìí àwọn èèyàn gángan fúnra ara wa wọ́n ti fi ṣẹ̀yà fún ìyìn yìí wọ́n ti gbé ṣẹ̀tọ́nù wọ̀ gẹ́gẹ́ bí afọ ṣẹ̀tọ́nù gbá wọn náà wọ̀ gẹ́gẹ́ bí afọ ẹ máa rí ẹlòmíì nídìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n ṣẹ̀tọ́nù ọ̀nà ojúlówó pọnbélé tí ò lábúlà tí ò lábàwọ́n ògidì èsì gidi òun náà lẹ́nu mi ẹ máa lẹ́nu mi arijẹ́ bí ìbàjẹ́ ni tí gbogbo wa náà bá ti tẹ̀lẹ̀ ìjà bá wọn tẹ́lómi tí wàhálà kékeré bá tẹ̀lẹ̀ báyìí tí ọba ti rí ẹ̀jẹ̀ ìgbésí ayé rẹ̀ òjì tù subhanallah shaitan ọlọ́wọ́n bá ìrèké ọlánilẹ́wà jìnnà sí shaitan ìgbé ká fún un nítorí pé shaitan yìí kò sí ọ̀tá tó lágbára tó tó ọ̀tá shaitan fọmọ níbẹ̀ lọ́nà fún àméjèèjì sí ṣùgbọ́n ṣe ìtàn látara bí ọlọ́wọ́n bá ti tẹ́rí rẹ̀ bá tó ti wá dẹni yẹpẹrẹ sí pẹ̀lú sábàbí Adam alayhi salam ọ̀tẹ̀lẹ̀ tó da ọgbọ́n tó ìdè fún babaláwa Adam alayhi tó ṣe ròyìn ròyìn rẹ̀ sí iṣẹ́ sí iṣẹ́ ìtọ́ni ó kó sínú Adam alayhi láti fi ta Adam kó nínú àlùjánnà subhanallah ẹni bá a bàbá wa bàbá wa àkọ́kọ́ tó gbé kó nílé jẹra tó ti kó nílé àánú tó wá sọ sílé ìpayín kékeré wàhálà báyìí táwa náà ní mọ̀ pé ọ̀tá ìpìlẹ̀ òun náà ní ṣàìtọ́nù jẹ́ sí wa ṣàìtọ́nù làwọn wá ń sìn báyìí wọ́n ní ṣàìtọ́nù ẹni oní àlùjọ́ náà tó fà wọ́n sí àwọn òbí láàrin ní ṣàìtọ́nù ọ̀dí bọ́lá dákun làwọn bí aburú ṣàìtọ́nù ṣàìtọ́nù kò ní máa ṣe ròyìn ròyìn fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àti pẹ̀lú aburú kò sì ní máa bẹ́ẹ̀ sì ni tíṣẹ́ ìtọ́nù bá fẹ́ mú yàn tó bá fẹ́ lóyàn ẹ̀rí àwọn ọ̀nà tíṣẹ́ ìtọ́nù gbá ní òkú kálukú akáwo yìí kí ìta bá wà nínú rẹ̀ ṣe ìtọ́nù a máa gba ipasẹ̀ owó dúkìá ẹlòmíì torí owó lóní ẹ máa pa wọ́n lọ ẹ máa ṣẹ́gbá lọ ẹ máa bàdújẹ́ ìṣó owó lẹ́lòmíì ní ṣe ìtọ́nù gbà wọlé sí lára tó fi di pé ó ti ẹni tíṣẹ́ ìtọ́nù rámú tó fi di àwọn ẹ̀ lọ́nà nípasẹ̀ owó àwa náà wà rí lónìí kí lọ́mọ ẹ̀dẹ́ ni ọ̀fẹ́ lè ti pàṣẹ owó ṣe torí ìfẹ́ lómi ń wá owó lẹ́sìn irí tó fi tan ọmọ aya rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tàbálàtúmọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ tàbọ́kọ rẹ̀ yóò fi tan lọ síbi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ fi sògùn owó kó o sí òpin ọ̀ tọ́ ọba ti ẹ̀sẹ̀ kò ní í já sí ṣíṣe àfi tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́ba ti kádàrá pásítọ̀ yẹn lólòó ló kù ọ̀kan gbọ̀nà tọ́da lówó ni irú owó ni wọ́n á fẹ́ nígbà yẹn nígbà tí wọ́n máa fọ ọpọ ẹnìkan lẹ́kún ni ọtẹ ẹnìkan má lẹ́wọ́ jókòó sórí ẹnìkan ni wọ́n fi ń lówó nínú rẹ̀ ọmọ àtúntà ara rẹ̀ ọmọ ya tí wọn náà ní máa lásìkò kan tó wọn máa jókòó tó wọn máa kiri ké náà ẹni tí mo jókòó lórí ẹ̀ tí bá ní ti kú tí ọba kú tó bá nira jìjì yọ ọmọ tàbí kan sẹ́yìn ni subhanallah hey níbo nìgbẹ̀yìn tí mo ibo ní ọjà tí ẹ máa ríru wọn ọmọ tí bàbá yẹn tí máa náwó pé ọmọ kankan ẹ̀jẹ̀ èèyàn rí èèyàn rí kẹ́yìn yìí ìsàlẹ̀ ọ̀rọ̀ ó ìwọ lọ máa tó ojú ara rẹ wọn ló ti máa tó dojú ara rẹ bọ̀ torí di eléyìí a máa mú ni lẹ́sìpàṣẹ owó sọ́wọ́ àtòsí kù ni ẹni tí ọba máa tẹ́tẹ́ nílà tọmọ nílà ṣẹ̀tọ́n náà tọmọ sí ibẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni ṣẹ̀tọ́n náà tó máa ti pàṣẹ ipò a máa ti pàṣẹ rẹ̀ mú yàn ẹnu ní ilé fẹ́ dépò yóò ní ipò tí mo fẹ́ lọ ìtẹ́rí àwọn bí mẹ́ta kan bẹ́ẹ̀ wájú bàbá tẹ́ ẹ bá lè bá yanjú bí mẹ́tẹ̀ẹ̀ta wọn tẹ́ ẹ bá ń gbégi mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin náà ti bọ́ onímọ̀ràn gómìnà lẹ́ẹ̀máa jẹ́ onímọ̀ràn chairman lẹ́ẹ̀máa jẹ́ onímọ̀ràn president jẹ́ ọdún bàbá alágbájá ma jẹ́ bàbá tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ ẹ bákan náà ṣèpọ́n ó tún gbé ẹlòmíì wọ̀ lágbègbè àlèsà àwọn obìnrin kò sí tẹ́lómi ò lè ṣe nítorí obìnrin obìnrin wọ́n máa jọrọ kẹ́mi nìsa obìnrin ọlágbára o ò ní agbára ẹ wo èké tí obìnrin dá fún àlejò wa yóò so parí ìṣẹ̀lẹ̀ àánú ọlọ́run náà ọba ìlẹ̀kẹ́rẹ́ fi la ṣèyítọ́n ó súnmọ́ obìnrin pẹ́kípẹ́kí tíṣẹ́ ìtàn bá ti súnmọ́ obìnrin ẹni tí obìnrin yẹn bá súnmọ́ dáadáa tó súnmọ́ lọ́kùnrin ó sọ ọ̀rọ̀ tíṣẹ́ ìtàn ọgbà ọgbà ara obìnrin yẹn wọlé sọ́ra ọkùnrin yẹn ẹ wá wò kílẹ̀ lómi ò lè dé torí obìnrin náà ọ báyọ̀ tí kò tá a wà wọ́n ní tó ń kálukú bá nínú fi sọ́yà wẹ́ o wọ́n ní à ẹ bá sọ fọ́lọ́ máa sọ ọlọ́run yẹn ń pẹ́ o ọ̀hà lọ́wọ́ máa kù lọ́ba nílé sára ìyàwó ó ní jáde ó ń jáde gbogbogbogbogbò ọkàn rẹ̀ ju abalẹ̀ pẹ́lẹ́ yìí bí ọ̀sẹ̀ kan Eh, ẹnìkó ti rédù yóò ti kú síwájú ah, àti tí wọ́n náà lẹ̀ kẹ́ni ẹlẹ́dọ̀ fi gorí ẹ̀ àtún gàgà fún ẹni ọkọ̀ bí àbùkọ subhanallah bàbá alágbájá ẹ máa ń kọ́ lélẹ̀ yìí ẹ máa ń kọ́ lélẹ̀ yìí ah, ọjọ́ àbùkọ lè sátán yọba lọ́tọ̀ọ̀n ìdáhùn náà lọ́ọ́ parun yẹn ṣèitán ọmọ ń gba pàtẹ obìnrin wọlé bákan náà ó sì dáadáa déèyàn ní yóò bàjẹ́ àtàwọn tẹ́tẹ́ yẹn ṣe tọ́lọ̀ nǹkan làwọn kó nínú rẹ̀ kó lè yé wa dáadáa ọlọ́wọ́n bá jọ́ lára ẹ̀ka jùlọ ó gbà kéèsì nínú suratu nisa láti àyà one sixteen títí di àyà one twenty two ọlọ́ni iná lọ àyà ẹ̀rọ ayé kẹrọ kẹbí ni ọlọ́wọ́n bá ìrẹsì ọlọ́run ní sàkórí kéèyàn mórogún pẹ̀fẹ́ ọlọ́run ní sàkórí kéèyàn ọbẹ̀ bọ́ kúkọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní sàkórí rẹ̀ o tá a máa ń sọ báyìí tá a fi máa láǹfààní àti máa dá akọ bí ẹbọ èmi máa yí pé gbogbo onílà káyìí nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá pàápàá jùlọ nínú ìran Yorùbá tá à ń sọ gbólóhùn ẹbọ yìí òun náà la mọ̀ pé bọ̀ ọ̀dà o gbogbo àwọn alátẹ̀wá náà máa ń sọ bíyàn bí àwọn tẹ̀sán àwọn ọlọ́pàá bíyàn bí di àwọn díbù wọ́n sọ pé bàbá ẹ̀ tó dódó ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá padà lẹ́bọ lẹ́rù bẹ́ẹ̀ yóò lé o ẹ má lẹ́bọ lẹ́rù o ẹ mọ̀ fáwọn ìjọba náà sọ fún wa pé ẹbọ ọ̀dà ká má ṣe kíni o ká má lẹ́bọ lẹ́rù ọlọ́run ní ẹni yóò tọ́ bá bẹ́ẹ̀ bọ́ pé tọ́ bá tẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run òun ọlọ́run ní kórìkì òun ọlọ́run bá ilé tí ọlọ́run ní foríjì alára o wọ̀yá tó kírun máa dún ẹgbẹ́ alikẹ́lẹ́ máa yẹ ṣáà èyí tó bá tí ó wá jẹ́ pé òtún ẹbọ nínú ẹsẹ̀ ọlọ́run bá ilé tí ọlọ́run ta foríjì rẹ̀ fẹ́ yìí tó bá tó fẹ́. wọ́n mẹ́rin ṣe kìlì la ọlọ́run yóò tọ́ máa mọ́rọ̀kú pẹ̀lú ọlọ́run tó fi nǹkan kéjì ọlọ́run. bákan ní bọ́lá bọ́lá àlàmbà yìí dà irú ẹni bẹ́ẹ̀ ti sọnù bí sọnù gbogbo ju hàn tó jìnà sí fi dìde ó jìnà sẹ́sìn ó jìnà sódodo ó jìnà sí إن الذين يدعون من دونه إن يدعون من دونه إلا إناثا إن يدعون من دونه إلا إناثا wọn ò pè kankan mí lẹ́yìn ọlọ́run tó jabu lọ torí kéjọ́ kìíní àná àwọn òòtà tí wọ́n ń pè ń dọ́nà òòtà yẹn orúkọ abo ni wọ́n ń jẹ́ orúkọ abo òun náà ni àwọn òòtà ń jẹ́ jọ́nà lọ́n bíi manata bíi lata bíi ẹ̀rọ̀sà gbogbo àwọn wọ̀nyí bíi roman gbogbo wọn yẹn àti nàìjíríà gbogbo wọn yẹn orúkọ abo òní wọn jẹ àwọn òòtà wọn jẹ abo ní ló jẹ pé jámù rẹ náà kọ àléhà ẹ àléhà tù tọ wọ́n yẹ dẹ́rù náà ilà ṣèṣọ́nù àmàríjà ọlọ́ọ̀ni wò pé kankan ju ṣèṣọ́nù tó ti takú tó gbòdì tó takú tí ò ti sọ lọ́wọ́ ba lọ. dàáyìn náà wọ̀ ọlọ́ọ̀ni sẹ́ni lé ṣèṣọ́nù wà kọ́ọ̀lù ṣèṣọ́nù wà sọ báyìí pé ìwọ náà ọ̀sẹ́ni lóhùn láti tẹ̀síláàmì ní ìbá àdìkànnà sí ìbámu fúrúbọ̀ ìpín ọ̀ràn àyànfọ́jẹ́ tó wọ̀ wọ́n mu lára àwọn ẹrú rẹ̀ òun náà mú ìpín tiwọn ìwọ láwọn tí wọ́n máa sìn ọ́ òun náà ti láwọn tí wọ́n máa sìn òun subhanallah ní ìṣẹ́jú adam ṣèṣọ́n ó ń lérí lẹ́ka sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ pé ìwọ ọlọ́run bí màá ti ṣe mo ti tán o wọ́n náà òfin lánàá hùn màá nù wọn màá sọ wọn nù wọ́n náà òmà nìyá náà hùn màá fún ọ ní èrò fún òun nílé báláyé wọ́n náà àmúrọ̀ náà hùn màá sì máa pa wọ́n láṣẹ wọ́n láyé bá ti kún ní àdánà àníhàn màá sì máa pa á láṣẹ wọ́n lọ máa lu etí àwọn ẹran wọ́n la etí àwọn ẹran láti fi ṣe àmì fún àwọn òòtà kan yí pé òòtà báyìí ló lélẹ̀ màá sì wọ́n bẹ̀ tí wọ́n máa lọ sí bẹ́ẹ̀ wọ́n lá amúrọ̀ náà màá tún máa pa wọ́n láṣẹ wọ́n láyé bá yẹrù náà kọ́lọ́kọ́lọ́ tí n bá pa wọ́n láṣẹ wọ́n tún lọ máa yí ẹ̀dá ọlọ́run padà gbogbo ẹ̀yin obìnrin lábẹ́ tó ṣe pé bọ́lá wọn bá ti dáwọ́ ọ̀tẹ́ wa lọ́rùn dúdú kìnìún ni ọ́ kódà dúdú rẹ black and shine níbi kóró sí táwọn ọkùnrin sọ pé ò ti rẹwà jù ó ní rárá mi ti rẹwà tó lọ́ba lọ wá àwọn ọ̀tẹ kọ́tẹ ọlọ́wọ́ àwọn ìpara kírímù kí kírímù lọ́ba bẹ̀rẹ̀ sí ní kójára ní kójára ní gbogbo ìgbà pé mo fẹ́ di pupa ni ní túláàsì mo sáfẹ́ di pupa ni subhanallah irú ẹni bẹ́ẹ̀ ń yí ẹ̀dá ọlọ́run ọba padà ni ó ń yí ẹ̀dá ọlọ́run ọba ń yí padà ni lábàá máa ríru ẹni bẹ́ẹ̀ àbàdí a mi oju fanta ẹsẹ̀ coke mi oju mirinda ẹsẹ̀ pepsi subhanallah ẹ̀rí pé ọ̀pọ̀ báyìí láwùjọ tẹ́ bá wọ ẹlòmíì báyìí tẹ́ bá wọ ẹlòmíì ẹ máa wo ni pé aa níjọ́ òun lágbájá ti pupa àti ojú fanta ẹsẹ̀ coke ni oju mirinda ẹsẹ̀ pepsi subhanallah sẹ́yìn bá ti wọ ọmọ níka rẹ̀ báyìí tẹ́ wọ ẹ̀yìn ọmọ níka rẹ̀ ẹ̀ ti ráwọn àárín yóò pupa àwọn bí kókókókó yìí yóò dún náà pa ni subhanallah tẹ́ bá ti wo gbogbo èdè bíi ẹ ti mọ̀ pẹ̀lú etí tẹ́ bá ti wo bíi kódà kó mara díẹ̀ tẹ́ bá ti wo wájú rẹ̀ báyìí ẹni kó wọn tún pọ́n yóyóyó ju báwọn yòókù ṣe rí lọ. fàájì tó wọlé àkàrọ̀jì tó bá sọ̀rọ̀ òní sàtọ̀jù tó bá wo ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ wà ní pálapàla èmi wọn náà máa fẹ́ fẹ́ ẹsẹ̀ báyìí àti sọ́ọ̀tì

ọ̀sẹ̀lẹ̀ nínú mọ́tò ọ̀sẹ̀lẹ̀ nínú ikọ́ pọ́tẹ̀ àti rán ibẹ̀ yóò ṣòro wọn kà máa bọ kán jẹ́rú kí ni yíbi wọn máa bọ kán bí wọn sì máa bá dá amúrò kí àbí kí ni wọn máa bọ dàbí wọn máa bọ wúdí máa fún ọ torí kò dìbà wọ jẹ dìbà rà jẹ wàláhì ọjọ́ mi lójújọ kan mò ń bọ̀ láti ìlú Ìbàdàn mo rí obìnrin kan àjọwọ́ mọ́tò tíkẹ́ẹ̀tì rẹ̀ sọ́bọ̀ tọ́ba tó ń wọ́n wá ń sọ kíníkà fún pé wọ́n sọ kíníkà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ níwà lẹ́yìn ó ní láyé mo ti wà èmi ò lè ní kọ̀ o láyé èmi ò o ò lè ní kọ̀ ọkùnrin tó bá ní ní ìrẹwà báyìí ọ̀pá mi. àmọ́ ẹ máa lọ mẹ́kọ̀ tí màá fi ata ọkùnrin ó sì ò lè gbé o. ìjọba tí ìlú ọmọ sílẹ̀ máa mi bá yòókù kí ni àṣekú ni ẹ má jẹ́ ayé ẹ̀dọ́ ọlọ́run bá padà ẹja sọ́ra gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ lọ́nlẹ̀ ìpé ìpéjú oúnjẹ dán náà bá padà o ojú rẹ ò sì lè dị o nípa ọmọ sọ́dọ̀ àwọn tó tẹ ojú ni o ọ̀dọ̀ bá wọn tó ń bá wọn jà ọpọlọpọ obìnrin ẹkú bàtà tẹ́lómi ọwọ́ ẹnu rẹ díẹ̀ tó ní òfèrí yóò sókè lọ gbogbo báyìí tún tó Ọlọlọ ti san nígbà tó bá dá wọ bàtà tí ò òun náà lòfin ẹ̀sìn ọlọ́ni ọmọ àwọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé hey hey hey hey tó dé lọ́lọ́ tí ẹsẹ̀ gbé lọ́ba ti gbìyì lọ́ba yí ọrùn ló yí ẹsẹ̀ ọmọ ẹ̀sẹ̀ ọyẹ o ìtò owó jẹ òun náà ló yọ ọba àwọn tó bọ́lọ̀ ti dá wa ẹja yọ ti tọ́lọ̀ ti fún wa ẹlòmíì tiẹ̀ ní ọbẹ̀ lórí fóònù mi ó lóun ọ̀fẹ́ ẹ̀dá ènìyàn tọ́lọ̀ ń ṣètọ́nù ti sàdéhùn yẹn pé òun ọmọ pa aláṣẹ wọn ọmọ yí ẹ̀dá ọlọ́run padà wọn náà ti wà náà ti yí ẹ̀dá ọlọ́run padà ṣètọ́nù ti wọ̀ ọ́. ẹ dákun ẹja sọ́ra ẹ dákun torí sọlọ irinṣẹ́ ṣètọ́nù gbogbo ṣe sí yẹn ẹ jẹ́ ká náà ká sọ́ra gómìnà àwọn ṣe sí yẹn. tọ́ ọlọ́run ni wọ́n máa ń yẹ kẹ́sì ṣètọ́nà wàlíyà ẹ̀ńtọ́ bá mú ṣètọ́nù ní kòríkòsùn rẹ̀ lọ́rẹ̀ ayò rẹ̀ tí wọ́n jọ ń tẹ jọ ń mu fákọ́lẹ̀ kọ́sìrọ̀ kọ́sìrọ̀ ọ̀nà mòmí náà irú wọn wọn kò wo ó ní òfò ó ti ti sòfò tó fojú hàn gàn pàpà ẹ dàkú ẹni tọ́ra kírímù nígbẹ̀yìn ayé ẹ̀sẹ̀ tí ọmọ kó ń sòfò owó yìí ó tún sòfò ara torí ń bọ̀ bá padà dàsìkò kan wọ́n mọ wọ́n mọ tá àyàn ti yàn oníwọ̀n bá tó wọn ò kí ló tó wá kú báyìí nígbà tá àyàn ti dé ẹ ń wá wọn pẹ̀bùm tuntun dà yóò tún kó sọ́ràn mi obìnrin wọn ti ní ọ̀gbọ́dọ̀ ló yọ máa tẹ pẹ̀fúmù tàtọ̀ yọ tẹ̀sí gbogbo ẹ̀ ipe kó má jẹ́ pé àyàn fún ni ọmọ jáde lára ohun pẹ̀fúmù ní káwọn èèyàn máa kọ́ ọ́ tó tó gbowó pẹ̀fúmù náà tọrọ ra pẹ̀fúmù tí ó tù ọ́ ó jẹ́ wá pẹ́ kó jìnnà ó kó owó rẹ̀ jẹnu kọlẹ̀ òun tó wá ń ṣe wá jèrè wáyé òórùn dé kò tó pẹ̀fúmù tóró dé jẹun tí kò wò pẹ̀fúmù yọ wà gbalẹ̀ jókòó pé ṣẹ̀rí àtọ́níkọ́bìnrin ó pélé jókòó gan ṣẹ̀rí àyẹ̀kọ́ da

ọlọ́ni wọn máa yà ń dohun ṣe ìbọnú ilà òróró ṣe ìtọ́nà bá ń pàdé nǹkan kan ju ẹ̀sán lọ ẹ̀sán ni yọ tán lè fi ojú ọ̀pá gàdì tọ́ba ti tọ̀ ọ́ tán yóò ní tọ́ ìní ìbàrí ikùn mi èmi jẹ́ ọlọ́sẹ̀ kúrò lára rẹ̀ ìní àkọ́kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ padà rẹ̀ mí èmi ń páyọ̀ náà pàtó gbogbo àgbáńlá yé kódà kó mi ìní àrọ̀ máa là èmi rí sẹ́ẹ̀rì torí ẹ̀já sọ́ra ọlọ́ni wòlá nìkan máa wá fún jahannam àwọn tí wọ́n bá lo ayé báyìí jahannam àti ọgbẹ́ yìí rẹ̀ fún wọn jahannam àti dédé yorùbá kò sẹ́ni tí ọmọ wí àtẹnudọ́jẹ́ mùsùlùmí àtẹnudọ́jẹ́ mùsùlùmí iná jahannam wọn kà lóko tì mà kúránì ló gbé wá kúránì ló gbé wá táàbì máa fi sọ fún alọ́pọ̀lọpọ̀ nìyẹn yìí pé kẹ́nìkan bá sọ pé ẹbọ lópinlẹ̀ yorùbá kí ló dé tẹ́ sọ pé ẹ má sọ yẹn ẹ ti gbàgbé ni ilé àlìkáàlì ń bẹ ń sẹ́yìn àlìkáàlì àlìkọ́ọ́bí ní jẹ́rìí adájọ́ ọdún wọn wá ní àjàyí kan ọ̀dọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ bá ti máa kọ èdè Yorùbá sílẹ̀ tá a ti máa àlìwà lẹ́tù pé àlìwà fìlà sẹ́yìn pé ní wàhálà lómi èdè lárúbáwá ni àlìwà kùtù wákàtí èdè lárúbáwá ni tẹ́sìn wà kọ́ ló gbé wá ni àlìhàwá àdàkù àwàdà èdè lárúbáwá ni asírgù àtírí èdè lárúbáwá ni gbogbo tẹlẹbọ tẹlẹbọ ló ń kálukú wí àbí bẹ́ẹ̀ kọ́ni gbogbo àná làmọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ pé àtìbàkíyà islam gbígbà wájú islam kò sí fọ́ọ́rọ́ sẹ́yìn nínú olùdáwà ìgbà pàpà fúnra rẹ̀ ló jẹ́ pé gbogbo ìtàn ilé yìí náà ń gbọ́ ọlọ́run bá láti ẹ̀kọ́ sáà ló fún wa o ọlọ́run láwọn yẹn jahannama ni àrí wọn wọlá ẹ̀dùnú náà ẹni hàmà ìtàn wọn ò ní ọlọ́pàá dákú mẹ́ gbogbo àtúntò pé wọ́n tẹ lọ́n débi pé inú bí ọlọ́run ọlọ́run ní pé kọ́ máa lọ náà ní pẹ̀lẹ́kùkù yọ ń ta ọ ní kànàkànà ìbínú ní òkúta kànàkànà sínú náà tí wọ́n bá ta ọ kànàkànà sínú ní ó tún wá tayọ náà nígbà tí àwọn mòfó wọn lọ́wọ́ mòfó tí ọ̀tayọ ẹ̀wọ̀n ọ̀tayọ ẹ̀wọ̀n nígbà tí àwọn wọ́dà wọ́n mú ọ lọ sínú bẹ́ẹ̀ sẹlẹ̀mbà sẹ́bù wọ́n mú ọ lọ síbẹ̀ tó ọ̀tayọ ẹ̀wọ̀n sí èsì ọ̀tayọ rẹ̀ tọ́lọ́wọ́n bá tún rọrùn jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́run rọrùn jù bẹ́ẹ̀ lọ wọ́n máa da ọmọ náà wọ́n máa da ọgbọ́n dídá màálù lọ yìí wọ́n máa da ọlọ́ sínú náà yẹ jẹ́ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kútu ní wọ́n kálukú ọmọ àlọ́ tó ní kọ́ ọ̀tá yọ ẹ̀wọ̀n láyé nígbà yìí ṣùgbọ́n gbogbo ń dá ń sọ yìí wọ́n lọ́ ìdí gbogbo lè bọ́ oríire pàdé lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n mo ń sọ fún wa pé dókítà ìsẹ̀nire lọ́dọ̀ aláìsàn dókítà ìsẹ̀nire lọ́dọ̀ aláàárẹ̀ ó ti jọ́ tó bá tó ti gbọ́ ọgbádùn àbá dókítà kọ́lọ̀ kọ́ bá ń tẹ dáadáa fún yín ọ́ níjọ́ fi ní ààrẹ tí mo pé èmi ọgbà ó àtẹ́wòrí ilẹ̀ ìfẹ́ fún mi àlàáfíà ti wá dé níjọ́ fi ní àná yẹn ó dé ní ẹ̀dọ́kùnrin ó dé ní ẹgbẹ́ ti ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún iṣẹ́ síwájú bó ti ẹ̀fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọdé ẹ̀ díṣẹ́ olùmọ̀ ẹni tí ń pèpè nínú ẹ̀sìn ṣe rí yìí ẹni tí níbi tí ayé àwọn èèyàn ṣe rí nìyẹn ọlọ́run bá ní ṣùgbọ́n wọn lẹ́bí náà amọ́nù wàá nílùú sọ̀lẹ̀ ha àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n ti tẹ́lẹ̀ tàbí ṣe kéèrò ohun jẹ náà ti tẹ́lẹ̀ rí ní ìdáhìí ha ní ha ọlọ́run lágbọ̀n wọ́n lọ́ọ́ àlùjọ́nà táwọn akérèmọ́ kú ojú ọmọ sàn nílẹ̀ wọ́n ní nínú bí ha abẹ́dà wọ́n pèlè nínú rẹ̀ wájà ọlọ́ni wọn máa ń àkùdà kò mí náà wọ́n ní kéèlà kò sẹ́ni tó tó òbí tọ́jú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrà. àti pé níbà yìí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrà kí n tó ń fẹ́ fún alẹ́ ká ti wọn lọ́n ká má borúkú kankan pẹ̀lú wọn lọ́n ká má ṣẹbọ pẹ̀lú wọn lọ́n kọ́lọ́n tó ti wá pẹ̀lú بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاتقوا الله إنه هو الغفور الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله gbogbo àti àjọ òsìn ọlọ ẹjẹ àwọn ọmọ tó yẹ bọ títí òun náà nípa àfin bíbàjẹ́ ẹ tẹni ọba bàjẹ́ kò ti tẹbọ bákan náà ẹbọ títí òun náà ni àánú ìsọnù làákàyè nígbà tí làákàyè bá ti dìnà èèyàn tẹbọ torí kí làákàyè ọba dìnà kí lọ́fẹ́ mú yàn tẹbọ sọlọ ọlọ́sọ ọmọ pé lọ́dà òun ní kí ọ. oníyọ̀ oníṣe dáadáa fún ọ bóòlù tí wàá fẹ́ lọ gbé ẹ̀tọ́ rẹ̀ tó tún lọ́ọ́ máa gbé fún nǹkan mi ìtọ́yà sọ̀sọ́ lọ. síbá náà rí nítòsí bíbá ìtàn àwọn òbí wa wọ́n tọ́ wa wọ́n bí wa wọ́n wa wọ́n rí wa wọ́n dáadáa. ǹjẹ́ ẹ̀tọ́ òbí wa tó wáyé ká lọ gbé bóbi olókìkí tọ́ba jẹ́ ọba tó dá wa kọ́ ẹ̀tọ́ rẹ̀ kí fún ẹni àjẹ́ ike bí òsè rọrùn kí wò gbé ẹ̀tọ́ òbí rẹ fún ẹlòmíì fún bàbá bàbá ọba tó ọ ó lẹ́tọ̀ọ́ sí fọmọ́ gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹlòmíì arára bó ti kó ma. tí ìbá ti pé làákà ìwá ti sọnù lọ́mọ ẹ̀dẹ́ ni ọ̀lọ́ ọmọ gbé ẹ̀tọ́ bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ fún ẹlòmíì tí ọ̀wà jẹ tó ti gbé yọmọ ti dáadáa sí aráàta àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lápẹ̀rẹ̀ ọ̀wà máa rùn pa. ẹ̀rẹ̀ bọ̀ ntí máa ń fà òun náà ni pé tí ìyẹn bá ti tẹ́rí kó lórí ìlànà tọ́lọ̀ ó ti tẹ́rí nǹkan ọ̀rọ̀ ka ìṣesí kan tó léwu jù nínú ayé tá a wà yìí. ìtọ́nà ọba fẹ́ oníkánígbàgbọ́ tí òun ọlọ́run ọba ọ̀kan tó tó ọba àtúntí olórogún tó lẹ́bẹ̀rẹ̀ ìwà lọ máa mú nǹkan ní ìmọ̀ lọ́wọ́ ọba àbòsí ni o ẹ̀dá ìjà sọ̀rọ̀ apá bòsí òbí di àbòsí ni bẹ́ẹ̀ sì ni ni àti ìmọ̀ orí tọ́nà ọba ó kéde fún wa nígbà tó lọ ánì ìjẹrí láti wá wá ní sọ́ra láti tù wá nílọ̀ láti wá ti ẹ̀bọ fún wọn ọlọ́wọ́n bá. ọlọ́wọ́n bá ilé jọ láti tún gbogbo olùgbàgbọ́ òdodo ní ìran kan pẹ̀lú ọlọ́wọ́n bá ilé jẹ ọlá àti dáadáa rẹ̀ pé kí ọmọ bá wọn tó ti pé wọn ṣẹbọ tó wọn ọlọ́run àti kí ẹni yóò tó máa lọ ṣẹbọ tọ́nà nínú ọ̀rọ̀ tàbí nínú ìṣe tàbí nínú ròrí tàbí nínú ìṣe àfọ̀mọ́fún kan bí ìfẹ́ àtọ̀tọ̀ náà ìlú ẹni bẹ́ẹ̀ ti sọnù ìlú ẹgbẹ́ ti sọnù kó lè di gbogbo tí ń jẹ́ òòrè gbogbo àti ajẹ́kùsìn ọlọ́run ṣètọ́nù òun jẹ́ olùpèpè sínú aburú àti ìbàjẹ́ torí pé ọlọ́run ọba ìlú ti ọlá ó ní ṣètọ́nù yẹn yọ máa bá yín ti àdéhùn yọ máa bá yín sàdéhùn òsì yóò sì máa bá yín láti àbúrú ṣùgbọ́n ọlọ́run ọba ìlú ti ọlá wọ́n máa sàdéhùn àforíjì àti ọlá látọ̀dọ̀ rẹ̀ yóò mọ̀ sàdéhùn rẹ̀ fún yín. ọlọ́run ọba ìlẹ́jọ́ alámẹ́sẹ̀ ìtọ́n ó lè kó nínú kẹ rẹ̀ ó sì lóhun yọ ọdún bíi ẹni ọlọ́run wa lè kó nínú kẹ tó fara mọ́ tó ayẹ kọjọ́ lè ní àtẹnì kọ̀ọ̀kan wá sí rárá o ọ̀yẹ kọjọ́ òyò nílà ká ìfarara lójú kọ́ wa. bẹ́ẹ̀ni gbogbo jíjẹ máa ìmọ̀ sí àwọn nǹkan mí ìfẹ́ àtọ̀sọ́lọ̀ ìmọ̀ pọ̀ nǹkan mí ìfẹ́ àtọ̀sọ́lọ̀ gẹ́gẹ́ bí èrè gẹ́gẹ́ bí ó kò sẹ́nijọ́ máa sìn àbí nípa tẹ̀sẹ̀ kan ẹ̀rì àwọn èèyàn wọ́n da òbí sórí èsù ẹ̀ wọ́n da òbí sórí èsù wọ́n lọ bí yàn tàbó bí ọ̀yàn kí ni ipa kí ni ipa òbí kí lóbi ilé sẹ́nu gbogbo tí ń bẹ́lẹ̀ àìmọye ẹjọ́ tí wọ́n dà báyìí tọ́ ẹ pé kọ́yàn tí wọ́n sáré fọwọ́ yìí adójú ti ní ìgbòho ni wọ́n yìí náà ẹ máa àwọn tí ń da kí ni ọwọ́ wọn súnmọ́ lẹ́bàá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti kó sọ́ọ́ báyìí wọ́n ti mọ̀ bí ó ṣe dojú kan kó dẹ̀ wọ́n ṣe dojú kan sókè wọ́n ti mọ̀ wọ́n kọ̀ látẹ́lẹ̀ báyìí. yóò ṣe déjà tí ọba fẹ́ ṣe dédé ọmọ níka ẹ̀ gánà ọmọ níka báyìí ló fi ta kò ṣe déjà mi la tó gbọ́ kàn fọ́ sójú ọwọ́ lẹ́ẹ̀kan náà àwọn òsì níyẹn adúpẹ́ fọlọ́wọn ọba lórí orí rẹ̀ fa. tó torí di eléyìí gbogbo àwọn nǹkan táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run ṣètọ́ọ̀nù ó ti lọ́sọ̀ fáwọn èèyàn ẹ̀jẹ̀ ká àtàjẹ́ mùsùlùmí ẹ̀dá kọjá jìnnà ṣe ṣètọ́ọ̀nù torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀fẹ́ ti bẹ́ ṣe kàn gbogbo wa ní àkíyèsí nítorí àsìkò wa tó ti lọ. kí gbogbo wa ká mọ̀ yìí pé nínú ìlú sẹ́yìn tá a wà yìí àwọn ọlọ́pàá ti wà ní sẹ́yìn láti ìbàdàn. wíwà ní sẹ́yìn tí wọ́n wà ní sẹ́yìn ọlọ́pàá kan wà pa mùsùlùmí o gọ́ọ̀mẹ̀ntì ò gbé fún wọn bẹ́ẹ̀ o ọlọ́pàá kan wàá dẹ́rù bá mùsùlùmí kankan o gọ́ọ̀mẹ̀ntì ọ̀ràn wọn bẹ́ẹ̀ o èyí tí wọ́n wá fún òun ni pé lórí kọ́sọ̀dà tó jáde ní two thousand and two nígbà tí ò tí ì sí ní ìbáyìí náà tí mi ò tí ìdájọ́ mi ò tí ì jáde báyìí òun ni wọ́n wá dúró tì pé sódóró ṣe kí ni tí ó mú tẹ́ àbí ò ní mú tẹ́ torí di eléyìí. wọ́n tó jẹ́ mùsùlùmí ò ní ìpayà kankan o ó ti jáde rẹ tààràtà ò ní ìpayà kankan pé ọlọ́lọ́pàá ti ń bẹ èmi ò lè jáde o rárá o wẹ́ńfíà ìlú ni wọ́n wà fún wọ́n rí sí àlàáfíà ìlú wọ́n sì rí sí kí ìlú ó tòrò a sì tún fásitì yìí náà a tún fi ń kí gbogbo àwọn tí wọ́n ti dé sí iṣẹ́ tí wọ́n gbé wọn lábẹ́ pé iji tí wọn ò wọn nípa bíbu ọ̀dà wọn dàpọ̀ torí tọ́lọ́run fún ọ sọ́ra ọlọ́run ò ní jẹ́ fún oníṣẹ́ sí i torí pé tá a wọn mà ọ̀rẹ́ aráàlú làwọn jẹ́ tiwa ìjẹ́ ọ̀rẹ́ yẹn wọn ò fi hàn dáadáa pé òótọ́ ọ̀rẹ́ aráàlú ni gbogbo àwọn agbègbè wọn lè wà báyìí bá ṣe wà nísìnyí wọn lè má wọ òdodo ọ̀rọ̀ tó sì yé wa là ń sọ kò sẹ́ni kankan tá à ń ṣe ni o tá à ń bú nọ̀rọ̀ wọ́n dàkúlẹ̀ kan bíi wọ́n jẹ́ kí wọ́n kí sẹ́yìn ní ìtọ́sẹ̀ pé ọmọ ọ̀fẹ́ ní àlàáfíà wọ́n sì dákú torí ìtọ́lọ́ wọ́n má jẹ́ kí ẹ̀gbẹ́ kankan yálà ikú mùsùlùmí ni mùsùlùmí ò tẹ̀lé síbẹ̀ láíláí wọ́n má jẹ́ kí ikú kankan wọ́n gba ọ̀nà kan àbómìíràn wọlé sí wọn lára wọ́n fi jẹ́ kí wọ́n rán wọn mùsùlùmí wà discipline gan o a ní ìgbọràn gan a sì ní ìjànù àwọn sọ báyìí gbogbo wa wípé kọ́sọ̀dà tó wà ní two thousand and two òun náà ní pé olóró tí ó bá di ẹ̀bọ́ ọ̀ta ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn tí wọ́n máa ń ṣe yẹn ìjọ àkọ́kọ́ tí wọ́n kó oòrùn lọ ìjọ ẹlẹ́ẹ̀keje tí wọ́n pè ní ìje ìjọ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tí wọ́n pè ní ìtàdógún ó ní kò kankan ọ̀pọ̀dọ̀ jáde ìtàgùn márùn ó ní kò kankan kò jáde táàgùn márùn tí ó bìrì ntọ́wọ́ àtàníyẹ ẹ dàpọ̀ ká sọ́ra kò tí ì ti kọ́ sọ̀dà míì ó gbogbo ó ní kò kankan ò ní jáde ní àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àyàfi láago márùn-ún ààbọ̀ ìwọ́bìnrin mùsùlùmí ọ̀fẹ́ owó ọ̀pọ̀ ó ṣe yàrá yòlò síta dáadáa kò sẹ́ni kankan tí ó mọ̀ ọlọ́pàá tó ni women wa tó o bá dá ọ̀ràn dá lórúkọ ọ̀rẹ́ àtòrúkọ fádà tó bí ọ ní o sẹ́mi pé lórí àpèrè la ti sọ yìí ọmọ ọ̀dáàdù mùsádọ̀ rí tó o bá ti lọ dáadáa ọ̀ràn dáná ọ̀ràn torí pé jẹ́ẹ́jẹ́ ọ̀ràn ló sùn àbúrò ọmọ abẹ́rẹ́ tó jí o má ṣe ọ̀ràn má fa ọ̀ràn fi hàn yí pé ẹni tó gbẹ́kọ̀ọ́ sí ìlú ẹ̀kọ́ ni ọ́. jẹ́ ká wà nínú àwọn tó ṣe pé wọ́n mú ìlú ìfẹ́ ìmọ̀ abẹ lálàáfíà. àrùbẹ́ ìmúgbó alihamdulilá ẹ̀yìn tí ọ̀rọ̀ ọ̀pọ̀ inú dáadáa ọ yàtọ̀ sẹ́ ti ìmúgbó tí ìmutí o. má dá ọ̀ràn mo tún tún sọ fún ọ tó o bá dá ọ̀ràn orúkọ rẹ àtorúkọ mọ̀lẹ́bí rẹ ló fi dá Islam. bàbá ìmáàmù rárá ọmọ yìí bọ́yá tó yóni. o. lẹ́yìn náà ẹja sọ́ra o ààyè tó ń kálukú wá bá a máa ń wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni kó ń kálukú ọ wà o ẹ má lọ di pàǹpá ẹ má lọ kójọ ní méjì mẹ́ta ibẹ̀ ń wo bìkan ẹsẹ̀ dá kan wọ́n fi lérò pé bọ́yá ìdìbò àgùn fẹ́ nìkan. ó fi orúkọ náà bàbẹ̀ wá awífúnni kó tó dání àgbà ìjàkadì ni wọ́n pè é ẹ má lọ ọmọ nǹkan ẹ̀ ń pọ̀ méjì mẹ́ta o ó kálukú wà láàyè rẹ̀ alákọ̀ọ́yọ́ oníṣẹ́ ọwọ́ kan ní ọ̀pá títẹ̀ rẹ lọ. lẹ́yìn náà o tún fẹ́ẹ́ fìkà fún un èyí ti fún ni pé dákun torí ìtọ́lọ́ sọmọ yìí pé gbogbo ẹ ti yé wọn a gbogbo nǹkan pátá wọ́n rìkọ́dù wa ẹ wọ́n rìkọ́dù wa mọ́. nígbà tí èèyàn bá nǹkan tuntun òun náà ni ó ké ìṣẹ́kùnlé ẹ bá náà ó ti dọ́kun mi ni àbódé ní ọkàn mi. tọ́ ọ bá ń bọ̀ wá tọ́ ọ bá rí bí àwọn èèyàn yẹn wọ́n bá ń bọ̀ wá ó ti ríra rẹ níwọ̀n nìkan tó aláborí lọ. mo sọ fún ọ o tó o bá ń lọ lópòpónà tí wọ́n wá ń dàbọ̀ wá mo ní kọ́ ọ ọ̀nà abòmíì gbà lọ sùúrù tẹ́jú kan tó ọ̀fẹ́ ṣe ó ṣe àìmọye ọgbọ́n sùúrù tí ò sì ní mu mọ́ tọmọ pé rẹ ti tẹlẹ lọ́jà tọmọ ìyá wa lọ jẹ́jẹ́ rẹ̀ wọ́n ti kà lẹ́sẹ̀ tọ́ba jẹ́ pé mùsùlùmí lọ́kọ́ lóru lẹ́sẹ̀ ìjọ náà lọ́kọ̀ọ̀kan ní kí wọ́n sọ. ó ń ká lóko ti pẹ̀lẹ́ ó ń ká lóko ti mẹ̀jọ. títọ́ náà ọba ìlẹ́kẹ́ olófin mú macron tí ó fi mú ọ̀nà àbáyọ tó dájú wa fún wa torí pé olùgbàgbọ́ òdodo ní ìgbẹ́kẹ̀lé àánú ọlọ́run àtàrà kódà wàlàó kariha al-kafirun wàlàó kariha al-mushrikun wàlàó kariha al-zalimun. bẹ́ẹ̀lẹ̀ bọ́ bá kọ̀ bálá ìgbàgbọ́ bá kọ̀ bálá bòsí bá kọ̀ bíbò kò kí ìbá kọ̀ ọba tó dá gbogbo wa lọ́lọ́run lọ́lọ́run ọba ìdíje ọlá ní ògbò yìí. mọ́fìnrán mọ́tọ́jà mọ́fọ̀rọ̀ kẹ̀kẹ́ síta o tọ́ọ̀bẹ ti dá wà lákàlẹ̀ tọ́ọ̀bẹ ti kọ́bà rẹ̀ wọ́n ti kọ́bà jẹ̀ tó báwọn fẹ́ rí nìkan tí gbogbo ẹni dárúbọ̀ wọ́n ti rí rúgbà kékeré kan wọ́n ti yà ọwọ́ ká amọ́lé ni wọ́n tó ń ṣe o. ẹ dákun torí tọ́lọ́ mo rọ̀ wá ẹ já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn ọ̀rọ̀ tó kàn wá tó pọ̀ òun náà ní ta sọ fún wa yìí. ẹ dákun torí tọ́lọ́ gbogbo ẹni tẹ́ jókèrè wa ẹnìkan kò dé ìmọ̀lẹ́ o. lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wà yìí náà ó sápáná ẹ máa ṣe gbogbo tẹ̀sí rọ ní látàárọ̀ títí tí yóò fi di ẹ̀yìn ìṣáàbí tó ó ṣe rí nù gbogbo àwọn ìgbésí ayé wa bá ṣe lòdì kò sí wàhálà kankan ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni wọ́n sọ ní kóòtù ọ̀dà tó wà láti mò ń sọ báyìí mi ò sọ pé final test lórí rẹ o ní ti ń bẹ ní ọwọ́ wa ní àdéhùn two thousand and two tọ́jáde tọ́jẹ́ kóòtù ọ̀dà lọ́wọ́ báyìí náà ò ní ẹni general issue ti wa òlélẹ yìí sọwọ ara wọn ọlọ́pàá tí wọn tún kó wa kí n tún náà lọ́wọ́ wọn lè ṣiṣẹ́ mi ìtọyàtọ ọtọ bá wù ọ̀daràn mi kódà tí èso lóró lọ bá jà tàbọ bẹ́ẹ̀ nìkan kan jà wọn lè mú ọkùn kan mi o má lọ ọmọ bẹ́ẹ̀ nìkan fa wàhálà yàtọ̀ tó lóró gan o ọgbẹtọ ìfẹ́ kí lu ọmọ dàrú ni tọwọ bá ti di fáwọn èrò pé sídìí kan wọn fẹ́ẹ́ máa ṣe wọn fẹ́ẹ́ máa pariwo yẹba tètè yẹra fóun bẹ́ẹ̀ ọmọ jẹran tí wọn ta lọfà sínú túbú àǹbí ọlọ́run bá nínú ọlá rẹ àtàgbára rẹ àti ògbó rẹ ìlú sẹ́yìn ọlọ́dà fún ọjọ́ dàlú ẹni tí ó wọ ìlú sẹ́yìn tí ó dàlú sẹ́yìn ìlú ọlọ́dà fún ọjọ́ wọbẹ o ẹjọ́ bá ti wá wọbẹ lérò ń bá fóun fẹ́ dàlú sẹ́yìn ìlú ọlọ́run fi ń tọ́ ọfẹ́ dàkúbá níbi tó wọn ọlọ́run abẹ́ ọ àwọn tí wọ́n darí wa nínú ìlú ìdàkúbá ní fọ́ máa ń ṣe òòrè sọ́pọ̀ tí wọ́n fi darí ìlú ọlọ́run dàkúbá níbi fún wọn àlékún ọgbọ́n àlékún òye àlékún làákàyè àlékún mọ̀ ọwọ́ náà tí wọ́n fi darí ìlú kí ló fi máa bẹ lálàáfíà dákùnbà lè dé fún wọn. ẹni tó jẹ́ administrator wa ní Ọ̀yọ́ state ọlọ́run dákùnbà ní fọwọ́n máa lé o. gbogbo tí wọn ó ṣe sílùú iṣẹ́ òfin máa wà lálàáfíà dákùnbà ní fọwọ́n sọ́nà rẹ̀. gbogbo àwọn tí wọ́n rán káàkiri nítorí iṣẹ́ òfin wà lálàáfíà dákùnbà ní fún òṣìṣẹ́ láíláí. ìtùnú ìrọ̀rùn ìrọ̀ra oore tọ́pọ̀ ọlọ́run dákùnbà tàbájòjì ìlú Ìsẹ́yìn kí n wò fóun fẹ́ máa da Ìsẹ́yìn rú òun ò sì fẹ́ kí ìlú Ìsẹ́yìn kọ́ ní àlàáfíà ọlọ́dà balẹ̀ wọ́n sùúrù tọ́ bá fún wọn sùúrù tó bá láwọn ò gbọ́ ihun tí wọ́n mọ̀ ọ́n kápẹ́ balẹ̀ délé wọn lọ́wọ́ ọlọ́dà abẹ́ o jẹ́ kálá ọmọ ajẹ́sẹ̀ ní àtẹnìkọ̀ kan wa ìdùnnújọ́ ọmọ ajẹ́sẹ̀ ní àtẹnìkọ̀ kan wa orílẹ̀-èdè Nàìjíríà dákun ṣàánú wa ń bẹ̀ wa pọ̀ kò tó lè ṣàánú wa àtiwọ́ náà ọlọ́dà kun ṣàánú àtẹnìkọ̀ kan wa gbogbo ẹni jẹ lọ́nà halal dákun lè halal fún wa gbogbo ẹni tí ń bá ọ̀nà haramu jẹ́ dákùnbalẹ̀ bá haramu kó lọ́wọ́ halali tó péye ọlọ́dàkùnbalẹ̀ tí mu wọn wọ́n ti fi múlẹ̀ ẹni kọ̀ọ̀kan wá ọlọ́dàkùnbalẹ̀ ọ̀dà o ìbádọ́lá إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله تعالى